mo kí gbogbo wa pé àtúkàbọ̀ lẹ́ẹ̀kan sí pé a kú bójú ọjọ́ ṣe rí ojú ọjọ́ lọ́dọ̀ tiwa ó bright dáadáugh even though pé the UK weather could be sometimes funny ṣé gbogbo ojú ẹ̀yin ọmọ Yorùbá tí. Tí ẹni ẹ support sọpọtì yorùbá nation tójú yóò ti máa já báyìí ojú gbogbo yín ti ń já díẹ̀díẹ̀ kò tí ì já tán ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ó ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ ni it's just a bit of more time everybody ló máa understand the purpose of why self-determination and independent of countries should be allowed wọ́n ní tó bá ń sọ fáwọn èèyàn pé ẹ jẹ́ ká ṣe kínní rírọ̀rùn táwọn kan bá tagídí bọ̀ pé àwọn ọ̀gbà ẹ ẹmọ tó máa end up òun ni tó ń play out ní nàìjíríà nísìn that's exactly what is playing out so nobody should be surprised and nobody should be worried in tójú nàìjíríà fi rí òun ló ti ń rí yẹn whether eight years ago whether twenty-four years ago whether sixty years ago or whether as much of whatever you think but into my end up òun ni pé tí nǹkankan bá ń crumble eh? ó máa ń wá díẹ̀ ni a come a fold up a máa fold up a máa fold up Titi to máa fi padà fold up tán délẹ̀ so the Nigeria we are seeing today is folding up and many do not want to accept and agree pé Nigeria ti crumble show mọ̀ pé nígbà tí wọ́n mọ́ọ̀dì nàìjíríà ẹ ní 1914 àwọn ìlú tèmi ń gbé yìí ẹ púpọ̀ nù yín mo gbàdúrà pé kọ́lọ̀ ń jẹ́ kó lè débẹ̀ torí tó bá dé bìbà wàá máa béèrè pé kí ni reason tí UK ṣe rí báyìí tílẹ̀ Yorùbá kò rí báyìí àwọn lọ fold up lọ mold up Nàìjíríà tí a fi ń pè ní Nàìjíríà because kò sí nǹkan kan tó ń jẹ́ Nàìjíríà even as at the 18th century koda 19th century ago, it was around 1914 four years after ni wọ́n create nàìjíríà yẹn now àwọn wá ní system tó ń ṣiṣẹ́ system tí wọ́n wọ́n continue wọ́n ń build ẹ̀ nítorí pé lórí irọ́ náà lọ́ fi gbé dúró tẹ́lẹ̀ everywhere ni wọ́n ti jalè everywhere ni wọ́n ti ṣe jàǹbá and that is why the British Empire went for a very long time ó lọ fún over two hundred years more than two hundred years ni British Empire fi exist bí ṣe sọ fún yín the colony of the Jamaican three hundred years ni àwọn Britain lò níbẹ̀ olè tọ́jà káàkiri tọ́jà ní bíbá jà lọ́hùn jà lọ́hùn jà lọ́hùn ẹ́ eh? ni ó mú ti nàìjíríà náà jáde bọ̀ púpọ̀ náà ọmọ yorùbá ọ̀tẹ̀ mọ́ kò ní làákàyè number one dádì ẹ kò gbọ́dọ̀ sọ fún ẹ pé nǹkan kan exist before nàìjíríà tí dádì ọ̀bá tẹ̀ wá mọ̀ ó jẹ́ kí grandfather ó jẹ́ kó lè sọ fún dádì ẹ tí grandfather ọ̀bá wá mọ̀ ó jẹ́ kí great great grandfather ó yẹ kó ti sùn tàn pé nàìjíríà yẹn kọ́lọ́nì kan tó create ni kọ́lọ́nì yẹn kẹrin ó ti ba ó ti ba ìran kan jẹ́ tó ń pè ní ìran ọmọlúàbí wa tí a mọ̀ sí àwọn ọmọ ìran ọmọ aládé ṣé wàá rí àwọn ọmọ aládé ẹ tó ń sọ fún mi pé ká shut up come back home we are not coming back home ẹ ẹ ẹ shut up shut up shut up ibi ìbà tó ti create nàìjíríà yẹn ibẹ̀ náà láti kọ́kọ́ máa da gbogbo ẹ̀rú ẹ bá ṣe ń fún wọn ní wòtòwòtò láti bíbà ẹ wotowoto yẹn ó ti ń crumble dé ibi tó ń pè ní nàìjíríà ó wá ku just a bit of time sórí time yẹn ẹ kò pẹ́ mọ́ ah, ìgbà wo ló máa ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ lójú wa okó kẹlẹ̀bẹ̀ sójú ó rí gbogbo tó ń lọ ní gbogbo nàìjíríà láti bí ọdún mélòó kan nísìn tó bá sọ fún ẹ pé nàìjíríà ẹ pé ó máa rí báyìí ní thirty years ago ṣé wàá gbàgbọ́ bó ṣe rí nìyẹn tó bá sọ fún àwọn ẹlòmíì pé nàìjíríà tá à ń rí yẹn ẹ ó sì tún máa worst in another few more years ó máa worst ẹ má máa tẹ̀sọ́ pé ẹ ẹ ń ra rice ẹ lówó rice ṣe má máa sọ̀rọ̀ rice ẹ wá oúnjẹ míì tá a máa fi ṣàpèjúwe ẹ rice ti di eighty five thousand èèyàn mélòó ló ń ra àpò rice náà tẹ́lẹ̀ ẹ lówó ni èèlò lówó oṣù yín tẹ́ fi ń ra àpò rice sílé ṣèbí system tó create tó fi bayé jẹ́ tó fi di pé ọmọ kékeré kò lè lọ sí secondary school nílẹ̀ yorùbá a dẹ̀ láwọn àgbààgbà a dẹ̀ sọpá láwọn àgbààgbà nílẹ̀ yorùbá àwọn ọ̀dẹ̀ bínú tán pé ah, ah kí ló ṣẹlẹ̀ kí ló dé tó fi di pé àwọn ọmọ kékèké tó jẹ́ kó lọ sí secondary school wọ́n ò ráyè wọ secondary school mọ́ why ṣé ṣé wọ́n ní ká má kàwé ni ṣàtiwá di àwọn òyìnbó tẹ́ pé púpọ̀ nù wọn wọ́n ọ̀kan kankan but púpọ̀ nù yín ẹ̀ ní gbọ́ ẹ̀ ẹ̀ ní gbọ́ nítorí pé etí yín wọ́n ti kó kẹlẹ̀bẹ̀ sínú ẹ̀ ẹ ṣì ń dúró káwọn pásítọ̀ àwọn wòlíì àwọn babaláwo àwọn àáfàá kọ́sì kọ́kọ́ máa tébùlẹ̀ pé ọ̀rọ̀ nàìjíríà ẹ̀ ó ń crumble lọ là ń rí yo ẹ̀ ó ń crumble lọ òun là ń rí yẹn ntó ń crumble ó depend ibi tó ti máa máa kọ́ ìwọ náà máa wọnú gbogbo ilé tẹ̀ ń gbé ní nàìjíríà ó lè jẹ́ páànù lẹ́yìn ló ti ya dànù ó lè jẹ́ ibìkan ló ti ń jò so nàìjíríà ń jò from different angle and it's just a matter of weeks months and years gbogbo ẹ̀ máa wá fọ́ sílẹ̀ lẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ àwọn northerners ẹ̀yin mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ mo kí àwọn àwọn northerners ẹni tó bá mọ̀ wọ́n dáadáa ẹ bá mi translate eléyìí tí mò ń sọ fún àwọn northern northern youths wọ́n ní kò sí nǹkan kan tó ń jẹ́ Arewa lọ́dọ̀ tiwọn wọ́n ní Arewa is a Fulani agenda pé kò sí nǹkan kan tó ń jẹ́ Arewa bọ̀ lọ́dọ̀ tiwa àwa la sì gbàgbọ́ pé a ní àwọn àwọn tó ń pè ní Afẹ́nifẹ́re Yorùbá World Council Yorùbá kinní kan nítorí pé wọ́n ń slow yín down àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn ní Tinubu ṣe ní kọ́ kówó fún gbogbo yín ẹ ti gbowó ẹ ti gbowó ẹ ti gbowó ìyẹn lẹ̀ ṣe jáde so lémi o èmi o èmi o ẹ wọ bí ẹnìkan dánú yín ní ní south west kẹ sọ pé bí ń pa yín ká gbọ́ sí yín lẹ́nu nàìjíríà ebi ò pa àwọn tó wà ní ilẹ̀ yorùbá ebi ò pa yín ẹ òkè gan kódà ebi tó ń pa yín a ti transfer lọ sí north torí ẹ ti sọ fún wa nísìnyí pé ebi ò pa yín náà àbí àwọn díẹ̀ tẹ́bi ń pa ẹ nìkan lè bí ń pa ṣẹ́rí majority àwọn tó wà nílẹ̀ yorùbá wọ́n ní ebi ò pa wọ́n wọ́n ní Bọ́lá Tinubu ti yọ àwọn so ẹ̀yin tẹ wà ní diaspora ẹ ẹ mọ ibi tẹ máa máa send owó yín sí ẹni tó bá ti béèrè owó lọ́wọ́ yín ẹ kọ́kọ́ béèrè pé ṣé kò tí ì jẹun lọ́dọ̀ Tinubu torí púpọ̀ ni wọ́n jẹun lọ́dọ̀ Tinubu bó ṣe wà yẹn o àwọn tó wà ní south west àwọn governors wọ́n ti ra gbogbo yín wọ́n ti threaten ẹ má ẹ má jáde ọmọ wa ló wà níbẹ̀ ọmọ òdì ń ṣèdí bẹ̀bẹ̀lẹ̀ kí ìdí má lẹ̀kẹ̀lẹ̀ má ba la já owó òfò òwe burúkú ta máa ń pa àbí bẹ́ẹ̀ kọ́ but bẹ́ẹ̀ jáde bẹ́ẹ̀ jáde ẹ́ Nigeria will crumble prayer tèmi tí bá ti ń jí làárọ̀ ẹ́ gbogbo ibi tó máa crack lára Nigeria ni mò ń gbàdúrà economic wise ẹ́ ẹ́ ní ṣoríire nínú Nigeria kò ń ṣèpè bóhùn ẹ̀ kò sọ pé má ṣépè fún wa hey shut up shut up shut up shut up shut up economic wise ẹ eh, kò sẹ́ni kankan tó máa ṣoríire nínú nàìjíríà nítorí pé àdúrà tẹ́ ń gbà pé ké ẹkọ́nọ́mì nàìjíríà kò grow yẹn ó ti ó ti late ó ti late eh, àdúrà yẹn ti late bówùn yìí kẹ́ ṣe àwẹ̀ three hundred days bówùn yìí kẹ́ ṣàwẹ̀ five hundred days gbogbo yẹn ó ti late ìlú tí kò produce fáwọn ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ báyìí èmi náà ọ̀dọ́ ni mí at forty plus eh, ìlú tí kò rọ ọjọ́ ọ̀la fáwọn ọ̀dọ́ àwa ṣẹ̀ ń sọ pé kọ́lọ̀ ń jẹ́ kí ìlú yẹn ká ṣe àṣeyọrí nínú ẹ̀ kò possible so prayer tàwa ẹ̀ èmi o èmi ọláyọmí kòìkì o prayer mi ni pé every blessed day that country ó gbọ́dọ̀ crack màá ṣá ẹ̀mí ẹ̀ràn kí mi like example ní sùúrù bó ṣe máa crack ẹ̀ òun ni mo fẹ́ fi wọ̀n ẹ́ nísìn òun ni máa fi wọ̀n sórí ṣẹ́rí pẹ́yìn yóò ti crack sórí. So sórí ẹyin sórí pé o sì dúró dáadáa ẹ ó dà pé ó ti ń crack ní bíbà ẹ ara nàìjíríà nìyẹn tí bá wo bíbà dáadáa nísìn tó bá farabalẹ̀ wò ó so bó ṣe wà báyìí nísìn ẹ mo fẹ́ crack ẹ ọ̀nà owó mo wá fẹ́ fi gbà crack ẹ kò sí ìtókan anybody bóhùn mi mo lè lámọ́ orí mi bóun mi mo lè la mọ́ anywhere kódà mo lè lọ mo lè lọ sísàlẹ̀ síta kí n la mọ́ títì bò mo fẹ́ kó crack so irọ́ tẹ̀ ń pa fúnra yín pé nàìjíríà ò ní crack yẹn ẹ̀ ọ̀ ó ti débẹ̀ ó ti ń crack but in tó ti ń ṣẹlẹ̀ ni pé ẹ tí ìmọ̀ tó wà nínú ẹ̀ ṣé funfun ni ṣé dúdú lẹ́yìn tí mo fẹ́ jẹ yìí ṣé green ni kò sẹ́ni kankan tó mọ̀ nàìjíríà ti débi tí ó ti crack but àwa tó àwa fẹ́ jẹ́ kó open ẹ àwa ń fi à ń finá sínú ẹ ẹ Koiki shut up your your your page you bring kíní kan mi pẹ̀lú kí nàìjíríà dà kò ní da fún nàìjíríà èmi ò gbàdúrà kí nàìjíríà dà tẹ́lẹ̀ ìyẹn mo ṣe sọ fún ẹ̀yin tí ẹ wà lórí péjì mi ẹ ìwọ tó ń ṣe yorùbá nation máa ṣọ́ kọ́mẹ́ǹtì ẹ torí pé wàá kọ́ máa wá rẹ lórí péjì mi blọ́kì ló máa jẹ i'm not looking for followers ẹ̀yin lẹ́ ń wẹ̀ mí nísìn èmi ò wẹ̀ anybody èmi ò wẹ̀ anybody ibi tẹ́mi náà délé ní báyìí nísìn èmi náà wọ ọwọ́ gbọ́dọ̀ máa ọ gbọ́dọ̀ mo gbọ́dọ̀ jáde nísìn kíyàn mẹ́fà máa jọ pé a ah, arákùnrin yẹn tó ń sọ yẹn àwọn fẹ́ gbọ́ àmì ah, náà ti kọjá stage yẹn so tó bá ń ṣe Yorùbá nation ẹ tó ń ṣe Yorùbá nation farabalẹ̀ tí bá ti post nǹkan tó o bá yẹ kà á kó máa lọ ah, Kóìkì ẹ má sọ̀rọ̀ nípa Tinubu ò jẹ́ blocking nìyẹn Bon bastard torí torí wọ́n fìyà jẹ gbogbo yín àtàwa èsì yàtọ̀ ẹ̀yin tẹ́ wà ń lé ọlá ọlọ́run làwa náà ń jẹ nílùú òyìnbó má jẹ́ mo sọ fún ẹ má jẹ́ kí anybody fúlẹ̀ about Europe twenty four years ni mo ti gbé nílùú yìí tí bá máa bẹ̀rẹ̀ sí ń kọ ìwé mi nípa ìlú yìí ẹ kódà èmi inú yín mo kàn fẹ́ sọ pé ẹ ní fẹ́ wá sí ìlú yìí bọ̀ mo fẹ́ kẹ́ wá kẹ́ wá jìyà èmi náà fẹ́ kẹ́ wá kẹ́ wá jìyà gbogbo àjọ máa jìyà yẹn ni a fẹ́ lọ abroad máa lọ abroad àjọ máa jìyà yẹn náà ni so a fẹ́ crack ẹ̀yìn ẹ a crack nàìjíríà láàárọ̀ yìí a fẹ́ crack ẹ̀ báwo ni ká ṣe crack ẹ̀ ṣé kí n là á mi ṣé kí n là á mọ́ orí ni kí n là ẹ sọ fún mi mo kí gbogbo yín à lásìkò láti máa dárúkọ gbogbo yín náà mo ti kí torí àsìkò ẹ àsìkò wà important fáwa nílùú òyìnbó time wà very very important mo sọ fún yín mo nígbà tá ní time ẹ tí mò ń bẹ̀ yín ẹ dá mi lóhùn so nígbà tá a bá ti wá ní time kékèké báyìí náà lájọ máa máa lò mo kí gbogbo ẹ̀yin princess wa mo kí yín láti Dubai kò ní bàjẹ́ fún yín kò jẹ́ ká máa lọ gbé ní Dubai ó jẹ́ ká lọ máa ṣọlidé níbẹ̀ báwọn other countries ni kí làmọ́ dashboard ó dá wọ́n ní ká làmọ́ dashboard ó yá páká sori pé mo fọ nífọ ìfọ burúkú ni mo fọ ìwọ náà ti rí sori pé ti crack ẹ bí a ṣe ń fọ Nàìjíríà lójoojúmọ́ nìyẹn kò ní wá da fún gbogbo ẹni tó bá ní kí Nàìjíríà sì dúró ẹ èpè èpè ńláńláńlá la máa máa ṣẹ́ fún yín èpè ńláńláńláńlá sórí bí ṣe fọ́ ẹ sórí pé bí ṣe fọ́ nísìn sórí kó ti fọ́ ẹ àwọn àwọn sisters mi princess wọ́n wà ní Dubai kí nìyàn ń ṣe ní Dubai mò ń bèrè ni o àwọn ìlú tó racist sí dúdú jù òun làwọn gbogbo ọ̀ràn bẹ̀ yẹn yóò yẹ kí wọn máa lọ ṣọlidé kó dẹ̀ padà sílé mélòó ní ilẹ̀ Dubai sílẹ̀ Yorùbá gbẹ̀yìn olórí burúkú àwa máa wá jókòó a máa sọ̀rọ̀ èèyàn kan wá ní nàìjíríà máa da kò ní da fún bàbá ẹ ni mo sọ bàbá ẹ ò ní ṣoríire ìwọ tó bá sọ pé nàìjíríà máa da a ti fọ́ nàìjíríà láàárọ̀ yìí ẹ ibi tó bá wà olúkálukú ló ti máa máa yọ èmi fẹ́ tètè yọ gbogbo ẹ̀ ẹ ọ̀nà tó máa tètè yọ lèmi fẹ́ ọ̀nà yẹn làwọn ọmọ northerners ń bá wa ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn àwọn tí ń bá wa ṣe ẹ sori a ti ń bo a ti ń bo nàìjíríà bá ṣe máa ń bo ẹran ọdún a ń bo ẹ̀yin lẹ máa reach out sí mi èmi ń kọ nọ́mbà síta ẹ̀yin lẹ máa wá nọ́mbà mi lẹ máa reach out èmi bó mo ti fi ráyè máa kọ nọ́mbà síta lórí live show ẹ̀yin lẹ máa contact mi sórí pé mo ti bo jáde <laughs> mo ti bo nàìjíríà báyìí ẹ ọ̀nà tèmi wá fẹ́ gbà yẹn ẹ tó fast ni mo fẹ́ ẹ a máa ṣe ní diplomacy bẹ́ẹ̀ ni non-violent a fẹ́ violent no no no no no no kò sẹ́ni tó fẹ́ violent kò sẹ́ni tó fẹ́ violent àwọn òyìnbó gbébọn wọ́n gbé ṣakabula wọ́n wá pa wá nígbà slave trade àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n wá pa ìyá wa wọ́n pa bàbá wa wọ́n jù wọ́n sínú omi wọ́n kó wa lẹ́rú for five hundred years a sọ pé a fẹ́ violent èmi náà fẹ́ violent ah no no no no no kò sẹ́ni violent ò ń ṣe tó da ẹ má jẹ́ ká lo violent o ẹ̀yin ọmọ Yorùbá Ọlọ́run ní jẹ́ ká lo violent o a máa ṣe ní díẹ̀ díẹ̀ ni Nàìjíríà là ń jẹ lọ́wọ́ ìjọ́ ló ti jẹ́ ń gbẹ̀yìn one bastard mo sọ fún yín pé ọ̀nà tó yá lèmi máa lò mo kí olórí tv plus mo kí gbogbo àwọn mídíà wa mo kí hmm. ẹ máa ní ọkọ fúlì yín o. màá dín pẹ̀lú wọ létà tí n bá rí ẹ blọ́ọ̀kì nísìn kémi kémi yé máa raise the cost kò ní da fún bàbá ẹ bàbá ẹ ò ní ṣoríire bàbá ẹ̀ ò ní ṣoríire bó ṣe sọ pé kí má kí má ṣe pè mọ́ yẹn ẹ̀yin olùṣe olórí burúkú mo ní a wà nílùú òyìnbó à ń jìyà born bastard èmi wà nílùú òyìnbó mò ń jìyà bàbá ẹ̀ tó wà nílùú òyìnbó ń jìyà àǹtí ẹ̀ tó wà nílùú òyìnbó ń jìyà ìwọ tó wá wà nàìjíríà tálà àbá máa ṣe pé ọ̀dẹ̀ òmùgọ̀ jẹ́ parí program a block ìyá ẹ̀ ìyá ẹ̀ ní rí mi wò mọ́ born bastard mo bẹ̀ ẹ́ kó wá wò mí ni èmi ẹ̀yin lẹ fẹ́ wò mí èmi ò ní kankan tí mo fẹ́ wò ẹ̀yin olóṣì àwọn èèyàn wà káàkiri lágbàáyé à ń jìyà orògbẹ́ tó wà nínú òyìnbó àwọn àwọn tó ń deceive yín ni mo sọ fún ẹ pé deceiver ló pọ̀ jù labroad deceiver ìyà ń jẹ everybody everybody nìyà ń jẹ labroad fact ló gbọ́ lẹ́nu mi yẹn ọ̀dẹ̀. màá dì pẹ̀lú yín ẹ jẹ́ n parí program hmm. a máa jẹ́ àwárí àgbẹ̀ ìdànù hmm. ń jẹ nàìjíríà lọ́wọ́ bẹ́ẹ̀ ni. And you bomb bastard gbogbo nǹkan ti wà automated àwa sì wà backwards backwards láwà backwards láwà àwa backwards ẹ lọ síwájú ẹ lọ sẹ́yìn ẹ wà bomi adágbọ́n ẹ jí láàárọ̀ ẹ máa wá ẹ máa wá bàbá àlàyé kan ó yá tẹ̀mí mọ́lẹ̀ kó kọjá tèmi nǹkan tẹ̀ ń ṣe nìyẹn tẹ̀mí mọ́lẹ̀ kó kọjá àgbàlagbà máa wá ọmọ kékeré tó máa fún lówó láàárọ̀ tó máa fi jẹun ọmọ kékeré á máa wá ẹni tó máa bá òun sùn ẹ wá ń ṣe gbogbo ẹ̀ báṣabàṣa bóṣobòṣo àwa ń sọ fún yín pé kò yẹ kó rí bẹ́ẹ̀ èèyàn kan ní kàmá ẹ má ṣe pé o ẹ yé ṣe pé ẹ yé ṣe pé pé o dá prophet nọ́sírù láì gan ní ká máa ṣe pé fún wọn prophet nọ́sírù ẹ bàbá wòlíì yẹn ó ní èpè ní kẹ́ máa fún àwọn olóṣèlú yín àwọn ọlọ́fìyà jẹ gbogbo yín tẹ́fí tẹ́fí look like ẹni tó sick púpọ̀ nu yín sick but ẹ sick officially ẹ eh, ẹ̀ róúnjẹ gidi jẹ ẹ eh, ẹ̀ rómi gidi mu gbogbo nǹkan lórí bágabàga bógobògo ìyà ń jẹ yín omi tẹ́ ẹ mu gbogbo ẹ ti di virus ẹ̀yin ọmọ Yorùbá nation gangan ẹ̀yin kọ́ là ń ṣépè fún ṣẹrẹ́yìn ẹ ẹ̀yin ní understanding nígbà tá a ní kẹ́ má lọ dìbò ẹ̀yin sọ pé àní dìbò àní dìbò àní dìbò torí pé ìbò tẹ́ ti ń dì láti ẹyẹ ọdún yìí kò ní result kankan tó mú jáde Hmm. kò mú ìṣiṣẹ́ kankan dáre irọ́ ló wà níbẹ̀ irọ́ ló wà níbẹ̀ mo kí ẹ̀gbọ́n mi triple drs pay as you go òun nílò òyìnbó àwọn ẹ̀gbọ́n mi triple drs ó wà lẹ́nu iṣẹ́ báyìí ọkọ̀ rà ń gbọ́ létí ni ọ̀tẹ̀ gbọ́dọ̀ mọ̀ pọ́n ń gbọ́ program báyìí twelve hour shift thirteen hour shift fourteen hour shift káwa máa send owó sí yín àbí bẹ́ẹ̀ kọ́ so torí pé onífẹ̀ẹ́ àwọn olóṣèlú kí n má ṣe pé fún wọn bomb bastard ìwọ tó ní kí n má ṣe pé yẹn wọ́n gan bomb bastard nìyẹn ó kù díẹ̀ ó kù díẹ̀. oríṣiríṣi drink mẹ́ta ni máa ń gbé jáde ìkan lélẹ̀ máa lo orú báàgì ní nàìjíríà o ọlọ́pàá má bàa mú ẹ díríǹkì mẹ́ta làgbàlagbà máa ń gbé jáde lórí sandwich lélẹ̀ lórí bread tí wọn náà ti rí eh, ìyà ń jẹ yín wọ́n ti fìyà jẹ yín mo kíyà mi bọ́sẹ̀ dé mákindé mo kẹ́yìn àgbàlagbà mo kẹ́yìn girama lórí plantain crate nínú báàgì kan nìyẹn o apple juice ẹ̀yin born bastard ìyá máa jẹ yín sórí kọ́fì mi lélẹ́yìn three in one eléyìí ó gbóná ya ó ń yọ eruku ni òun tí àwọn event máa lọ yẹn ibẹ̀ lọ́ọ́ fún mi lélẹ̀ global made possible Coffee ló wà náà ẹ̀ so ètí bá fi wá mu ni máa mu hmm. ìwọ máa sọ pé ìyà ò jẹ́ o torí kọ́fì mi mo tún ní extra lọ́wọ́ torí as a journalist bá ṣe ń káàkiri ẹ èmi máa ń fẹ́ save owó èmi ò ń ṣe àwọn ẹ̀gbọ́n mi triple drs àwọn máa ń jẹun káàkiri ni àwọn ò lè máa jẹun káàkiri torí aláwọn ta fẹ́ fún lówó tó pọ̀ rẹpẹtẹ mo kí pastor mo mo kí bàbá mi sori eléyìí báyìí nísìnyí sori bó ṣe ń yọ eruku sori ṣẹlẹ eruku ẹ bó ṣe yọ ẹ kọfì ló wà nù ẹ ó gbóná yọ eruku ni that is the kind of life tó yẹ kí olúkálukú wa máa gbé life tó yẹ kí ọmọ yorùbá máa gbé òun lélẹyìí olóṣèlú máa sọ fún yín pé ẹ má da Koiki lóhùn ẹ sọ pé kó máa bọ̀ nílé kájọ wá ṣe Nàìjíríà àwọn olórí burúkú púpọ̀ náà àwọn èèyàn ti lọ́lé láti fẹ́ help wọn kọjọ bá wọn ṣe Nàìjíríà kó lè bá work ẹ mọ tó ṣe fún wọn ẹ táwọn èèyàn bá ti lọ́lé tó bá ti fún wọn ní àìdíà wàá gba àìdíà yẹn lọ́wọ́ ẹ wàá lé ẹ dànù bẹ́ẹ̀ ni three in one coffee mo like ẹ gan òun ni máa mu mo like normal coffee normal coffee mo like ẹ three one eh, ọ̀nà pàwọ̀ journalist mo ń dúró de àwọn colleagues mi ni wọ́n wí pé mo ń ṣe research kan lọ́wọ́ nísìn tó take me a little bit far away so sometimes I drive sometimes I drive a máa ń pín driving yẹn ni torí à ń lọ ọ̀nà tó jìn báyìí eh, kọ́lọ́n kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa lórí motorway kò easy but we have to do what we have to do ẹ̀yin lẹni kọ́fì ìlú òyìnbó sórí three in one kọfì owó kòkó òun ni àwọn bàbá wo lọ́wọ́ lò kà má raise the cost lórí nàìjíríà ẹ̀yin ẹ̀dá mi sọ ẹ ṣì nífẹ̀ẹ́ ẹ ṣì ní sentiment mr bàbá ẹ má distract mi ẹni tó bá ní ká má ṣépè fún nàìjíríà ẹ ṣì ní sentiment ni owó kòkó owó kòkó ni bàbá wo lọ́wọ́ wọ́n fi ra Nigerian High Commission tó ń pè ní Nigerian High Commission Western House owó kòkó òun ló fi rà now kí ló dé tí the same process yẹn kò ṣiṣẹ́ títí di wákàtí is because the lies irọ́ ti pọ̀ jù Nigeria is full of deceit and lies and it's not going to work so mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí as the program comes to an end in just about a few minutes let me say this the world is not gonna wait for us o kò sí tó kan lé ayé kankan bóhùn wá ká kúrò ní nàìjíríà bóhùn wá ká má kúrò it's none of their business mo kí just reason mo kí gbogbo ẹni tẹ́tí comment ṣe yé ẹ̀yìn náà gbogbo ni mo kí bàbá wa waris jinadu the world is not waiting the world is moving very fast it's moving extremely fast but àwa atajọ́ ọmọ yorùbá lẹ́ẹ̀ká béèrè pé nígbà wo gan la ready, mú kí ẹ addis ṣọ́bọ̀ when do we want to move out of nigeria ṣàfẹ́ move out in another thirty years thirty years from now i will be seventy plus màmá màá ti máa wà bí i be seventy five <laughs> ọlọ́run ọba o ṣe so òfẹ́ kèmí máa jókòó síbẹ̀ kí n máa pariwo yorùbá nation now at at seventy five lọ bèrè lọ́wọ́ àwọn dádì gbogbo àwọn dádì tó wà ní seventy plus lẹ́nìí wọ́n regret pé àwọn support Nigeria láyé wọn go and ask how many of them supported Nigeria wọ́n regret pé àwọn àwọn gbé gbogbo strength àwọn láti fi support Nigeria whether those that are working whether those that didn't work whether those that set up a business whether those that never set up a business go and ask each one of them you will you will you will you'll be you'll be wondering my god now ṣé a fẹ́ gba ilẹ̀ yorùbá lọ́la what do we do kí ni preparation wa preparation yẹn la ti ń bá bọ̀ láti bí ọdún mẹ́rin eléyìí yàtọ̀ sí comrade Victor Taiwo àwọn bàbá òfò instead kí gbogbo wa wà ní one one block wọ́n á ní báwa ṣe fẹ́ ṣe yẹn àfẹ́ jẹ́ kó di pé DSS máa ma wá wa ẹni tó bá ń jàjàǹgbara ẹ tó bá ń sọ pé kíyàn kan máa wẹ ẹ èmi báyìí èmi èmi wà prepared any day any time kódà bọ́lọ́pàá wọlé wá bá mi nínú ilé mi mo any day mo ready fún wọn wàláì tàlá ìsúnmọ́ bíi láì làzí láhùwà any day i no fear them but tó bá ti ń fear pé ah ọlọ́run má jẹ́ kí ẹ. Eh, ọlọ́pàá lọ dá mi dúró ọlọ́pàá má lọ máa mú mi ò jàjàngbara o fake nìyẹn o o gbọ́dọ̀ máa prepare mind ẹ for any eventualities èmi ń prepare mind mi for any eventualities but ìtí mo kàn mọ̀ ni pé kí eventualities tó dé ẹ jẹ́ káwa náà sọ fún wọn pé ọmọ ọkọ ni wá ẹ jẹ́ ká sọ fún wọn pé ọmọ ọkọ ni wá ẹ jẹ́ ká sọ fún wọn pé tí ó bá dójú ẹ̀ tán ẹ́ eh? àti britain o àti America, o tí wọn ò bá dẹ̀yìn lára nàìjíríà a máa fún wọn ní wòtòwòtò mo ní sáwọn bàbá tó wà ní senate lamẹ́ríkà la máa dúró kọ́ fún wa láṣẹ pàfẹ́ gba yorùbá country àwọn bàbá àgbàlagbà yẹn tẹ̀rí ní senate wọn àwọn tó yẹ pé they are in their seventies ẹ fẹ́ kémi máa lọ lọ́bì pẹ̀lú àwọn bàbá yẹn tá a bá ti sọ fún wọn tó bá náà wọn ò gbọ́ ẹ then let's take the decision on ourselves bò mo wá láìkì bàbá Akíntóyè kọ́lọ́n túbọ̀ ń jẹ́ kí bàbá yẹn kó pẹ́ fún mi nígbà tí mo lọ́lé mo sọ àwọn kan fún bàbá yẹn bàbá yẹn ní lóòótọ́ náà ni bó ṣe máa rí náà nìyẹn gbogbo tí mo wá sọ fún bàbá yẹn kò ń sọ̀rọ̀ social media mo kí ẹ̀gbọ́n mi Yẹmi Fatoke bàbá wa Jimmy Kọ̀yà let me say this again àbọ̀rọ̀ mòye yín nísìn kò sẹ́nì kankan tó máa rescue wa o. Wow àwọn northerners ti lọ pe Russia pé kó wá rescue wọn àwa la máa sọ fún àwọn tí wọ́n jẹ́ olóṣèlú wa pé it's either now or never bọ́tà bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe làwọn kan máa ń rò pé bóyá afẹ́wá dájà lẹ̀ no no no no kò sẹ́ni kankan tó fẹ́ jà kí la fẹ́ fi jà a níbọn a ní weapon a ní kankan bọ̀ a ní ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu wa yìí ẹ̀ a lè fi gbara wa lẹ́nà but problem tí à ń rí ni pé ta bá sọ̀rọ̀ àwọn kan máa ní no ẹ má sọ bẹ́ẹ̀ hey ẹ má yẹ kó rí bẹ́ẹ̀ ah oh lálàlá nínìní because ẹ̀ ń fi ìbẹ̀rù sí but níjọ́ tí a bá ti sọ fún àgbáyé tó pè ní international community pé we are pulling out of Nigeria is either you support us or you don't support us tẹ́ bá support wa we will have cordial relationship lọ́jọ́ iwájú tẹ́ ẹ̀ bá support wa a máa pull out. diplomacy tó fẹ́ ká lò ẹ́ àwọn international community wọ́n mọ̀ pé diplomacy ò kì í gbárayàn sílẹ̀ Mm, àwọn mọ̀ yẹn wọ́n mọ̀ pé diplomacy ẹ lè fi gbara yín sílẹ̀ ẹ̀yin lẹ máa kọ́kọ́ lọ fa sùrùtù ẹ lọ fa wèrè lọ́yàn bó ṣe máa ń sọ lówe tábà tí wàá fa sùrùtù yẹn àá wá padà sórí round table and let me say this Tinubu fúnra rẹ̀ báyìí ẹ mo sọ fún yín pé is a is Tinubu is already crumbling Tinubu fúnra rẹ̀ ẹ. Eh? ó ti ń crumble díẹ̀díẹ̀ but kò ní sọ fún yín tán pé òun crumble because a very stubborn man ó fẹ́ fi tiẹ̀ ó fẹ́ fi kó gbogbo ìran ọmọ Yorùbá and we are talking about millions of us so something that that man has the capacity to move us out of Nigeria he doesn't have it Ọlọ́run fi bẹ̀yẹn kẹ́ but he's not ready to make use of it rather than make use of it, is taking us backwards. Abibeko, rather than let us move out of Nigeria, Tinubu doesn't need four years before he breaks Nigeria. Mo is a weak element. Tinubu is a weak element. And all he's doing right now is playing games ó wá rò pé àwọn game tóun máa ń gbá ní tóun máa ń gbá ní inú south west tó máa ń gbá pẹ̀lú ó yá ẹ̀fẹ̀ lè ìjọba níbẹ̀ yẹn ẹ̀fẹ̀ lọ jẹ olóṣèlú níbẹ̀ yẹn kó ti gbàgbé pé the northerners have a lot expertise as well ṣẹ́rí gbogbo tó ń play out ní north ẹ̀ Yahaya Bello El Rufai Matawali Bello the three of them are the mastermind of gbogbo táàrin tó ń ṣẹlẹ̀ north yẹn just three people they are telling Tinubu that you will not be able to control the north and why that is happening is because Sultan of Sokoto gave them the go ahead so Sultan of Sokoto that owns Nigeria eh, is behind it so Tinubu wá Ọọ̀ni of Ifẹ̀ tóun máa ń bá sọ̀rọ̀ anyhow ní Sultan of Sokoto ó ti gbàgbé pé Sultan of Sokoto is not gonna listen to him because Sultan of Sokoto owns and controls the Nigeria that we all know today ó manager on behalf of àwọn tọ́jọ́ ń gbé tọ́nà àwọn làwọn ní Nigeria through their their their caliphate tọ́ba wa ní Nigeria ṣé nàìjíríà wà lára ilẹ̀ yorùbá no it can be cut out and let the north remain nigerians and let us have a separate borders at at 2015 a british citizen can drive from here straight into any european country with a very limited search with a very limited um, passage route But after the exit of the British from the EU, some restriction came back again from the borders. Kò ń ṣe pé wọ́n ní jẹ́ kó wọlé, wọ́n sì máa jẹ́ kí British citizen lọ sí European country either by air, by plane, by train, by road, by sea. But there is a new border control. Kí ló dé táwọn ò border control mi? Why do you want the same border control that is so porous that doesn't help anybody in the southwest that has become a big massive obstacle for us is because ẹ gbọ́ àgbọ́yé n tó ń pè ní nàìjíríà tẹ bá mọ n tó ń pè ní nàìjíríà ni ẹ ní sọ pé kájọ share border pẹ̀lú àwọn animals tó ń pè ní àwọn fúlàní yẹn ẹ ní sọ pé ká share border even pẹ̀lú àwọn ibo tí wọ́n fẹ́ ṣe yín léṣe tó fẹ́ gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ you would also want to cut out from them so that border yẹn la ma fi control each one of the people that wants to come into Nigeria mo kíyàwá uh, eh, Olúbùnmi Olúwọlé but many of you today as we continue to cry for the self-determination eh, mọ̀ tó ń self-determination a country to o bá lè control border eh, you have you don't have a country anywhere in the world tó o bá jẹ́ pé ìwọ ló ń control border yẹn you have lost out nínú ẹ̀ ló máa gbé drug wọlé nínú ẹ̀ ló máa destroy economy yín nínú ẹ̀ ló máa destroy àwọn youth yín and that is the reason why ẹ lọ sí gbogbo ilẹ̀ Yorùbá kódà information tá à gbọ́ ní Ogun state yàtọ̀ sí pé is a ritualist state nísìn ó wà lára state tó yẹ pé ibẹ̀ ló ti ń ta cocaine jù now ṣé cocaine wá jẹ́ nǹkan tó dáa fún àwọn ọ̀dọ́ àbí àgbàlagbà àwọn wo ló wà behind ẹ̀ Burju Kashamu was one of them àwọn ẹ̀yà wa kejì mò ń gbọ́ pé àwọn náà wà lára àwọn tí wọ́n pumping cocaine wọnú Ogun State iṣẹ́ òwa ni cocaine máa ń ṣe fún yàn ó máa ń ba ayé jẹ́ ni ó máa sọ yín di dìdìrìn ó máa sọ yín di dundons ẹ eh, nílé wà active bẹ́ẹ̀ mi ṣe wà active ẹ eh, nílé dá dúró àmọ́ alátúnṣe máa wá máa tọ́jú yín ǹjẹ́ ní nàìjíríà lẹ́nìí ǹjẹ́ nàìjíríà ti tọ́jú ara ẹ̀ tó fẹ́ tọ́jú any one of us. many of you are thinking that yorùbá nation is about Koiki Media orí yín ò pé born bastard it's not about Koiki Media o èmi kò jẹ́ media tó dúró fún hundred percent yorùbá nation ìyẹn lèmi ò ṣe ṣe anything ìdán ẹ ẹ your media platform does not does not like Nigeria kí ni mo fẹ́ like nípa nàìjíríà are you crazy what kí ni mo fẹ́ láì nípa nàìjíríà èmi gbé labroad mo ní yà ń jẹ mí àbẹ mo ní mò ń gbé labroad ìyà ń jẹ mí so ìwọ tó ń gbé ní nàìjíríà ìyà ò jẹ no kọ sínú comment section tí ìyà ò bá jẹ tí wọ́n bá tẹ̀ wá wọ̀ òkè ṣó mọ̀ pé we have thirty five million Yorùbá people according to their statistics thirty five million Yorùbá people ló wà nínú Nàìjíríà so tí wọ́n bá wọ̀ òkè o ti jẹ breakfast o máa jẹ lunch o máa jẹ dinner ṣé bẹ́ẹ̀ ló rí fún gbogbo thirty five million on a daily basis ó kọ́ wa máa dọ̀bálẹ̀ nínú ilé ẹ kó lè máa sọ́njẹ sí wọn níwájú bí ajá ṣe bó ṣe jẹ́ kó rí nìyẹn this is the lies that many of you need to understand pé a fẹ́ gba yorùbá mo kí ẹ ìmọ́lẹ̀ yorùbá a fẹ́ gba country kò ń ṣe ọ̀rọ̀ ìgbowó it has nothing to do with ìgbowó a fẹ́ gba country kò ń ṣe ọ̀rọ̀ bàbá kí tó yẹ o a fẹ́ gba country a fẹ́ reclaim the lost glory tí wọ́n gbà kúrò lọ́wọ́ wa and the only way we can do that is for every one of us to unite under one hundred and ten percentage kò ń ṣe ah àwa ti gba country hey àwa ṣì ń tọ́ lọ́wọ́ níbí báyìí but ah ní tẹ̀lé bàbá Akíntóyè it's fine gbogbo àlọ́ pàdé lókè but one thing I gotta tell you is that west tèmi ń gbé based on our almost daily intelligence britain would not give room for nigeria to break but a gbọ́dọ̀ jẹ́ the country will break we must give them as much opportunity to prepare their mind that the country will break and that is one of the reasons why in october atuma hit rally again i pray that everything will have gone kaput before October but if otherwise tí Nigeria bá hold as it stand right now we will roll out our campaign again in London in October and the reason why títí October and ṣe bá unique òun ni pé olóyè máa darapọ̀ mọ́ wa gbogbo ìta tí ń ṣe tẹ́lẹ̀ látijọ́ ta ti ń rally after tó mọ́lóyè ni before kan tó mọ́lóyè ni gbogbo ìta ti ṣe in the past has been fantastic. But having Oloye with us in October 12 is a big opportunity, is a fantastic set láti project ibi tí Yorùbá ń lọ. Ṣé yẹn ló máa gba country fún wa? Àwọn èèyàn máa béèrè pé ṣé UK lẹ ti fẹ́ gba country? No! Kò sí bá ṣe fẹ́ lọ tí a ní ṣe tán pè ní the diplomacy part of the game ṣẹ́rí ń tó fẹ́ ká ṣe ni pé wọ́n fẹ́ ká bẹ̀rẹ̀ ìjà lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ wá róòpù gbogbo wa kọ́ wá ní ẹ̀hẹ́n that boy Koiki that man Igboho Baba Kitoye they are all criminals that is exactly wọ́n set the trap fún wa ní ẹ̀yin ọmọ ní ọ̀dẹ̀lẹ́yìn wàláì àwọn náà set trap wọ́n fẹ́ káwa lọ díjà sílẹ̀ ìyẹn ló ṣe fẹ́ involve Ìgbòho sínú protest tí kò sí tó kàn wá pẹ̀lú ẹ̀ because tó bá jẹ́ pé Ìgbòho ti lọ wà involve nínú protest yẹn àwọn ti mọ game tó fẹ́ bá Tinubu gbá láti north nobody knew that they were gonna pull out a Russia flag ṣe orí oríran so ríran pé flag Russia máa jáde nínú protest tó fẹ́ ṣe ní north so mọ̀ pé so mọ̀ pé north máa heavy àtẹ̀mọ̀ pé àwọn yẹn náà animal ni wọ́n báwọn ṣe ronú yàtọ̀ but we saw what plays out from the north àwọn gbogbo tó play out láti north because what instigated ju southwest lọ ìyẹn lẹ fẹ́ wá jẹ́ káwa lọ wà involve so that wàá lè táàgì gbogbo wa pé ẹ̀hẹ́n àwọn ti sọ bẹ́ẹ̀ wọn fẹ́ gbọ́ràn ẹ́ but ìjà táwa máa bá wọn jà ẹ́ inú nọmba six wa ìlà gbé sí èmi ò pray pé kí protest yẹn kó wálẹ̀ tó bá dẹ̀ tún wálẹ̀ náà so be it because ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ ti gbowó ẹ ti ṣe kí ni ẹ ti gba owó but ní October I'm máa to make one more announcement ó lè má jẹ́ pé a máa rí a máa rí mi ṣe o ẹ mi dáadáa ó lè jẹ́ the last rally tá máa ṣe ní UK òun la fẹ́ ṣe yìí ẹ wá jẹ́ ká jẹ́ kí UK ẹ kò ń ṣe gọ́fẹ̀mẹ̀ntì wọn ẹ gọ́fẹ̀mẹ̀ntì wọn kò ń ṣe àwọn ọba wọn King Charles a fẹ́ jẹ́ káwọn aráàlú mọ̀ pé ìlú kan wà tó fẹ́ jáde nínú Nàìjíríà. No tó ń pè ní Yorùbá country a fẹ́ gba sympathy àwọn. a fẹ́ ṣe lágbára Ọlọ́run ó máa fún wa ní message fáwọn citizen wọn pé àwa o ọmọ Yorùbá a fẹ́ ṣe Nàìjíríà mọ́ and we want to go that is one of the reason why October twelve kò ń ṣe ntẹ́nìkankan máa fi sọ pé a ní time ẹ fi time yẹn sílẹ̀ ọlọ́run àfún wa ṣe títí dìgbà yẹn yorùbá nation no going back lẹ́ẹ̀kan sí i àti crack Nigeria láàárọ̀ yìí èmi ti jẹ́ mo máa yàgbẹ́ ìdànù ni nàìjíríà is cracking kò dẹ̀ sí kankan tó máa hold it together láṣẹ̀dùmarè yorùbá nation will go forever Nigeria máa di ìtàn just like soviet union just like yugoslavia a máa bọ́ nínú ìdààmú àti wàhálà tó kó wa sí mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o a tún máa pàdé nígbà tó ọba Elédùmarè bá ní ká tún láǹfààní láti bára wa sọ̀rọ̀ bíi méjì mẹ́ta bye for now.